àbí ọ̀gá ọ̀kan kan. Oore. Iná ọlẹ́ o, lọ́mọ ẹranko ń bọ̀ wáyà. Iná ọlẹ́ lọ́mọ ẹranko. Àníṣe náà ló ń jọ ẹ́ lójú. Ẹwà máa ṣá o. Sister Shogbon ẹwà á máa tí o àǹtí ṣó gbọ́ ó jẹ́ rọra ṣe kó má kábàámọ̀ àní kó rọra ṣe ò síta ṣùgbọ́n kó obìnrin dá aládájú kò ní lè rí ilé ọkọ gbé o kó obìnrin dá aládájú kò ní lè rí ilé ọkọ gbé èmi mo dára tó sọdé ìbàdí ọjọ́ sì ń lọ bí iṣẹ́ sẹ́yìn ọjọ́ lọ ọ̀pọ̀ obìnrin ló bí ọmọ rẹ̀ ṣàlẹ̀ ó ní ìṣọ̀gbọ́n orí mi jọ̀wọ́ sí i má ti dín ìkùn ẹlẹ́gùn ó. Rárá, ó láìkẹ́. Ọ̀ ọdún bàgbé. Òfurufú sọ bẹ́ẹ̀. Ẹ eh, mi ì fi rú sí. Ó tẹ̀sùn padà kí ìyàwó yìí mọ̀ ń bẹ̀ sí ọmọ bẹ̀ sí tọ́lá ní wọ́n máa fẹ́ sóbìnrin náà. kí ló fi bọ ẹran ìran ó bọ dáadáa. ìtìflẹ̀ gidi tówó kọ́gbọ́n ṣe bẹ́ẹ̀ wá rẹ̀ ó ṣá ló gbé Don't be bí iṣẹ́ o náà kí ló gbé tó ń bí náà ẹ̀ẹ́ rárá wá bá ìgbàgbọ́ ló nífẹ̀ẹ́ ìlú wọn àti bá bá ìgbàgbọ́ ló nífẹ̀ẹ́ ìlú ẹni àwùjọ wọn bá jó gbọ́. dirty fingernails tó ń gbé kiri ó ti bọ́nú àmàlà nínú ẹ̀ tó máa ń dì good looks ẹ ló tàn èmi jẹ èmi rò pé tó o fine o máa decent o máa o máa o máa o máa ní good habits ni èmi mọ̀ pé eating habits ẹ bá tó yìí gbogbo ṣe ń jẹun bí ewúrẹ́ tó ń jẹun <laughs> bí àgùntàn tó tó ń jẹun ṣàkàṣàkà o kò déètì ṣá o ní o ní table manners o shut up shut up jọ kí o má tẹ̀lé mú ẹ lọ fún buffet àbí nǹkan kan bó ṣe máa ṣe tó máa disgrace èèyàn náà lélẹ̀ bó ṣe ń jẹun bí olóṣì. tọ́lá ni ṣé kò bá di kí n appreciate ọbẹ̀ tó ṣe fún mi ní. ṣé mo ṣe wáyé mo ti fẹ́ mo mo boil tí bá burst kò ní dára ṣé wáyé láti wákàtí ìlọ mi ìfẹ́ ever fojú mi rí ẹ nínú ilé mi mọ́. Ah! tọ́lá ní get out èmi ọkọ ẹ. Ah! Eh! ọkọ ma bàtà lọ. pẹ̀lẹ́ tún lè jàre ìyàwó ẹ̀ tí ó ti wà ń tàbá ṣe ọ̀rọ̀ tó wá ń ṣàlàyé fún mi kò kò fi taratara yé mi o. ẹ wo mọ́mi nǹkan tí mo kọ́ fẹ́ kẹ́ ṣe fún mi ni pé tó bá ti wọnú ilé yìí mm. ẹ kàn bá mi bẹ̀ pé kó má bínú. kí n kàn má bẹ̀. bẹ́ẹ̀ ni. Ah, ọkọ mi. Hmm. ní sùúrù ah, ní sùúrù kí ni nǹkan tí yóò bá ṣe fún ẹ àwọn àtẹnu wọn bá àwọn ọjà wọn á parí ẹ náà ni àbí. ǹgbọ́n kí ni ìwọ ṣe fún. ṣẹ́rí màmí ẹ ṣeun gan actually kò ṣe pé ìjà wà láàrin mi àti ẹ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo wà nínú ilé ẹ̀ mo ti sọ pé ebi ń pa mí ó wá lóun fẹ́ bá mi ṣe favourite mi àmàlà àti ewédú ó dẹ̀ fi irú sí i èmi wá wò ó pé ọbẹ̀ tíyàwó mi ṣe dùn dáadáa èmi wá ní kí n jẹ́ débi tó yẹ pé a lè appreciate pé mo really appreciate ọbẹ̀ tó ń ṣe all of a sudden ó kàn gbà sódì ó ní mò ń ṣe bí mò ń jẹun bí ajá ẹ pé. mo náà jẹun bí ajá mo náà jẹun bí ajá. ló ṣe ló ṣe sọ pé ò fẹ́ rí ò fẹ́ ṣe kókó ṣàmú. ẹ ẹ dúró náà nǹkan tí mi ò really understand ṣé ẹ fẹ́ máa portion blames nsìn ni à no ṣe fẹ́ máa portion blames nsìn kíyàn níyàn ní ọkọ péyàn péyàn ní ọkọ kíyàn sóúnjẹ fún tébù láì ṣe péyàn ti oúnjẹ sí ajá kéèyàn dẹ̀ mú ọwọ́ kan kó fi di ẹran mú kó máa kejì kó máa fi bùkẹ́lẹ̀ kó máa yanjẹ kó máa yànmọ̀ kó máa jẹun kó máa láwọ́ kó máa ṣe yànmọ̀ yànmọ̀ yànmọ̀ yànmọ̀ lóyún di lórí tébù bí normal human being ṣe yẹ kó jẹun ó jẹun ó tún regurgitate ẹ lè imagine kí ló tó jẹun bí normal person. tọ́lá ni tọ́lá ni à má bínú o Túndé ọlọ́wọ́n ni mo fi bẹ̀ má bínú so that mo regret pé mo ever make a statement bẹ́ẹ̀ Papa. Ah. pé mo ever alter ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu mi nfa ojú ń tì mí because mi ò lè mi ò lè mi ò mi ò mi ò rí ara mi I cannot imagine myself with this crap ah, ah. this nonentity this nuisance this bloody idiot tó jẹun bí ewúrẹ́ tó jẹun nàmùnàmùnàmù ó tún regurgitate ẹ lè imagine as I get out of this place. ọ̀ lè lè jáde oníjáde inú ilé tèmi lélẹ́yìí o kó o là dáadáa inú ilé tiẹ̀ ọ̀tọ̀ ni inú ilé tèmi ló wà kí ni nǹkan tó ń ṣe é gangan ní tìtorí oúnjẹ ló ṣe kọ́kọ́ lẹ̀ o fẹ́ kó bára ẹni kí ni dé. má change. bàbá mi kò tó change this get out. get out. ẹ jọ ẹ ṣàbà mi bẹ ẹ mo lè fẹ́ kó mọ̀ pé kò ń ṣe wà mí mo kàn appreciate ọbẹ tó ṣe ni. a ah, kò sí wàhálà. pẹ̀lẹ́ my dear. please. ìyá ẹ̀dá. Malo, malo, malo, malo. lọ má lọ má wò má lọ. ẹwọ ṣe ká ẹwọ ṣe <laughs> bẹ́ẹ̀ fáwọn ọmọ àlè burúkú ọmọ àlè mọ̀ sí wọ́n kì í ṣe sí báyìí igi yóò dé yọ̀yọ́ náà igi yóò dé yọ̀yọ́ náà mẹ́rin lókun kan tó fẹ́ fi sọ bẹ́ẹ̀ jiná wàhálà mo like the man ń sọ gbọ̀ngàn ni oh, statement yẹn gbọ̀ngàn ni mi ò like ó máa piss me off ṣé torí pé mo mo fẹ́ mo wọ́ ọkọ̀ sókè wà lọ fẹ́ just just any other person kò jẹun tó kó tó mọ mi fọ́pá níbi èèyàn ṣe mọ kẹ́kẹ́ sínú kọ́ọ̀pù. jẹ́ ìpè ṣàkíyèsí kan ilé yìí tó wà ní olóògbé lẹ́ẹ̀kẹta ṣé èwo ló afẹ́fẹ́ sí ẹlòmíì tó tún fẹ́fẹ́ lu àwọn olóògbé máa wọ sọ fún mi kí n gbà ò mà lérò lórí inú ẹ̀ ṣé kìí ṣe pé ayé ń bá wọ̀ ọ́ kìí jà ṣé kìí ṣe pé wọ́n ń bẹ́ ẹ fà á kíákíá nísìn kíá òun náà ń bẹ̀ wá kò yà jẹ́ ká gbé ká bẹ́ ẹ o. kábẹ́ ta ni mo mẹ́rin àgbẹ̀ ẹ̀hún títà nìkan tí mo sọ please your pc mi. ojú la rí ọkàn ẹ̀ dájìnà rétérété ó jìn tó jù rán lọ pé kí ni mo kò bára ni mo yà á. fàájì pétérètè eh. ojú ní pè ọkọ àti báni lò ló ṣòṣòkùn dodo nínú ẹ̀. ààrẹ ọtọlá ni. àlùjáre. ẹ̀gúnrẹ́ ọ̀rọ̀ rẹ̀ o ojúkòrò iṣẹ́ òwà sọ́dọ̀ mi mọ́ lálẹ́ yìí. atẹ́gùn bò mí àgbẹ̀ta làjọ. ọmọ àwọn ọmọ rẹ kọ fún ibi thirty minutes in my journey. ojú àwo ríra wọn ojú la rí ọkàn ẹ̀ ojú la ojú ní ìfẹ́. o ẹ rọra o ẹ rọra o kẹ má bàgbẹ́ ẹ̀jẹ̀ rẹ̀lé. ojú la rí ọkàn ẹ̀ dájìnà retérete ojú ní pẹ́ẹ́nì ọkàn àti bánilò ló ṣokùnkùn ọ̀fìn dodo nínú ẹ̀dá ó jìn ó lọ. fínfín ṣe ti gbọ́ torí èmi àti ọkọ mi fẹ́ sáré jọ débi kan. Ah, ṣọkọ yín lélẹ̀ yìí. Ah, ọkọ mi. ẹ̀yìn ká sàn sàn. báwo ni. wà ní ẹ̀sà. lórúkọ tiwọ Olúwaṣeun lèmi ń jẹ. Olúwaṣeun. àbúrò mi ni bíríì wa yìí. ẹ ṣe wò á ní fẹ́ jẹ́ kí n sáré yìí. ok mo ti gbọ́ yẹn. bá mi dúró tì wọ́n o mo ti gbọ́ ó dàbọ̀. Ah, èmi náà sọ bùrọ̀ rè kí ló wá ń ṣe irun báyìí. Hmm. màmá tí mo ti yó mo ah, ah, wọ́n tún tọ̀ sára ó ga ọ́ ga lára ní ìgbẹ́. wọ́n ti yó káàró ní ọ̀dọ́ kẹun bẹ́ẹ̀ ilé wa lọ wò ó. ẹ wá wò ó ẹ wò bọ́dá jà alele ọkọ yín tẹ introduce mi jọ yẹn. ọkọ ẹ báwo. ọkọ eléyìí jọ ẹni tẹ̀mí lè fẹ́ láyé mi ṣó jọ ẹni tẹ̀mí lè bá rìn láyé mi tó náà kọ́ mi torí òmọ̀ràn tí ó ń sọ ṣé lè jọ ẹni lè bá. fámìlì mi n tó ń bá mi fà lórí kí n lọ wá obìnrin sílé yìí kì í ṣe kékeré wọ́n nígbàgbọ́ wípé nígbà tó jẹ́ pé lóòótọ́ àti lódodo òyìnbó ni mo fẹ́ òyìnbó mi sì wà ń lo ìbò lọ́hùn-ún lọ́dọ̀ tiwọn lọ́hùn pẹ̀lú àwọn ọmọ tó bí fún mi ìyẹn wà ní kí n má fẹ́ ìyàwó tiwantiwa níbí mo dẹ̀ sọ fún ẹ ò gbọ́ tó ọ̀rẹ́ ẹ fún mi nàá. chief ẹ lè gbẹ́rù tọ́lá ni o. ṣé ó di caterpillar síbẹ̀ dàbí odindi rélùwé or train ló gbé sínú ẹ̀. ẹ eh, ṣé kò ń ṣe pé pé bí ó gbé caterpillar mọ́ ah, tọ́lá níṣá. ṣé business kan ti yọta fẹ́ kó ní lórí. tọ́lá ní ìtọ́jú business lọ́mọ gbé wá. tọpọlọ ọgbọ́n. báyìí ẹ̀ wó wà lọ́wọ́ ẹ̀ á ti kí ẹ̀. mi ò fẹ́ wà láwọn chief yẹn o mọ̀ pé àwọn míì ni wọ́n máa ń lówó tó dà yẹ pé wọ́n ṣì máa stingy sí àwọn yẹn. tọ́lá ní kì í ṣe bíi ti chief mákindé o ìyá láyàwó wà lọ́wọ́ máa yẹn ọlọ́run ó dẹ̀ believe pé chief máa take care á tọ́jú ẹ̀. mo mọ̀ pé àwọn ọkùnrin wa these days tán bá ti níyàwó báyìí àwọn àti àwọn ti máa ní commitment tó yẹ pé tí obìnrin mi bá ṣára ti wà árín wọn lásán bí kan pa bí kó kú ni èrò tí ìyàwó yẹn wọn máa rò sí ìdẹ̀ lè jẹ́ kí ìyàwó níyà kan tó ti ròpin sọ́dọ̀ pẹ̀ kó máa fàdá lé mi kàkà kó máa fi mọ́tò cross mi kó máa ṣépè fún mi kó máa kò mí lórí fóònù mi ní lè fẹ́ yẹn o. tọ́lá ń ṣe láìkẹ́ so mi kàn believe pé bóyá kankan try wọn because bọ́ mo ṣúọ̀ pé ṣì fi máa tọ́jú ẹ̀. ẹ̀ ń dáa tó bá sọ pé ó dànù problem àmọ́ tí ó bá ti wọ olúkálukú apíngàrí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. owó owó owó ṣàtọ́lá ní ah olùdá ojú àìkò owó jù kí ló dé. ẹ̀dẹ̀ mu júùsì yín àbí ṣé ó ní mu júùsì nítorí chief ó ti di advocate. o ṣe ìwọ mú pọ̀ tiẹ̀ yìí. èmi ò mú àbúrò chief o ṣe ṣàjẹ́ka gbọ́ṣẹ́ wò. Tani ilé oh my god wo jẹ́ so fún ẹ kì í ṣe nìkan ní ṣíìfù ni o wọ́n ní láìjà wọ́n ní vi ọmọlé name it wo mi fẹ́ kó miss opportunity jọ torí ọlọ́run ọ̀rẹ́ mi ọlọ́run jọ. Mm, spare me Tóyọ̀sí please ah o ti máa ń kàràmọ́ nǹkan jù nǹkan máa ń jọ ẹ lójú ṣá. Sọláni wo ń ṣèfòkàn fẹ́ gbẹ lásán wọ́n fẹ́ fẹ́ ní ṣùlọ́kà náà fẹ́ fẹ́ sílé ni Sọláni please. Tóyọ̀sí are you joking ó sọ fún mi pé èèyàn fẹ́ ask me out mi ì tí ì dá ẹ lóhùn pé yes ó tún wá tún sọ pé wọ́n fẹ́ fẹ́ mi kí ló tó ń count ẹ̀yìn ẹ̀kan tó wá ah, ṣe. iṣẹ́ ìbínú oh, kí ló two hundred thousand tó ń torí ẹ̀ kúnlẹ̀. thank you ṣe. that's all right that's all right hello Tolani. hello sir. ilé my dear. hi. ṣe hmm? ok. ojú ẹ ló ń wọ́yìn ló ń wọ́yìn yìí. Mm-hmm. Eh? yes ẹ̀yin méjèèjì mi mọ̀ bí tẹ́ parí ọ̀rọ̀ mi sí ṣé ẹ ti sọ̀rọ̀ mi. Ah, no sir a ti conclude everything ẹ wo bó ṣe wà yẹn tí yín ni. yeah yeah yeah a ti finalize everything. ẹ ibo lẹ wá parí ẹ sí. dáadáa náà ni. o ti gbọ́ hmm. o dẹ̀ ti gbà mi kàn mọ̀ bóyá ó sọ kanlẹ̀kanlẹ̀ fún ẹ ni mo fẹ́ fẹ́ gan ni pé o tiẹ̀ sọ o lásán. for his time máa jẹ́ thank you very much. now you know what. Uh-huh. Uh, activities ẹ ti bẹ̀rẹ̀ náà ni o. okay. wà á wá gbéra wà á wọnú kitchen mi lọ wà á lọ prepare oúnjẹ tó dáa tí àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tàjọ máa jẹ. ẹ mú kàn wò pé bẹ́ẹ̀ the first time tẹ́mi máa wá sí bíbá She, mo mi tí mo way mi around your kitchen Me, mọ ibi tẹ́ ń most of your things sí so mo kàn suggest bóyá kí cooking she. wàhálà tẹ̀ níyẹn then bóyá subsequent time tẹ́lẹ̀. ẹ lọ wàá rí gbogbo oúnjẹ tó ń kó fẹ́ ló wà mẹ́ <laughs> eh, ok ok ẹ mọ kádà bá ṣe ẹ̀yin méjèèjì ẹ jọ lọ. all right sir all right sir yes sir. Eh, tí ẹ gbọ́ ohun tó rò kankan àní fún èlé ìwọ nìkan lọ lọ lọ lọ lọ ṣe oúnjẹ fún èmi àti. ṣe kókó alẹ́ <laughs> Lẹ. Lẹ. Ah, ah, sit down, sit down. Tó bá mọ bí òpè ṣe gbẹ mí ta. Ọmọ mi ń ròyìn ròyìn ròyìn gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún mo dúpẹ́ lọ́wọ́ yín. Òkèwè kì í ṣe mi tí ìráyè ṣètọ́jú ẹ ẹ wo ẹ̀yin ẹ fà á lé mi lọ́wọ́ kó di tèmi tán náà ẹ wá ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tó ń jẹ́ ìtọ́jú. ṣèfò ìwé lẹ́tún sọ lẹ́nu láti inú mi wá báyìí ni mo ti fà lé lọ́wọ́ ló ti di tiyín kí ló tún kù. ẹ ẹ kò rẹ kí wàá ní ètò báyìí wà. lẹ́yìn ká mọ́jọ́ ìyàwó bẹ́ẹ̀ ni. ọ̀la. ṣèfò ọ̀la náà lẹ wá darúkọ báyìí fúnyàwó ah, bí a lè mọ̀ pé ìyàwó kò ń ṣe nǹkan kékeré owó kan tẹ fẹ́ fi ṣe nǹkan kan owó tẹ́yìn máa ná àti tèmi máa ná gbogbo ẹ̀ ní má dàálẹ̀ ẹ̀yin lẹ máa ná gbogbo owó àti ti ilé tiwa àti ti ilé bàbá àti ti gbogbo ẹ pàápàá bó bá jẹ́ bẹ́ẹ̀ ni àtúmọ̀ àsọ fáwọn èèyàn náà ni ah, ó lè má wàá pẹ́ ṣé ti yẹ yín ẹ ṣé mo dúpẹ́ gan ni ọkọ mi ọlọ́run àṣebẹ̀rẹ̀ ilé ẹ̀ èṣù ní yà yín àwọn ọmọ ará yóò ní dá sí ọ̀rọ̀ yín. ẹ fi kún ma pé abi akọ fún mi. bí ògbó ti ń jẹ tán lọ abọ́bìnrin abọ́bìnrin látúndì ìbejì. ẹ wo mi mi tí mú kankan wá fún yín ṣùgbọ́n ṣáà ẹ bá mi ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́. nígbàjú yẹn ni ìyá nìyẹn máa ń pè o. wo tọ́lá ni gbogbo tiẹ̀ ti pọ́n mi lé tó bẹ́ẹ̀ lọ́dọ̀ mọ́mì tí wọ́n fi ń sọ̀hún tó dáńpa mi tí ilẹ̀ ọ̀la bá máa fi mọ́ consider yourself a millionaire. chief èmi ni. máa kó owó gidi fún ẹ máa fún ẹ solidly. chief <laughs> ẹ ṣe o. ọ̀ya àríkẹ́ bí a wá fẹ́ ti ṣe mú fọ́kọ́ ẹ̀. ó sọ bẹ́ẹ̀ ó ní iyán lè òun máa ṣe. mo ti ń pọ́n ní lámà. tọ́lá ni tọ́lá ni kí ló dé tó ń ṣe báyìí kí ló dé tó ń ṣe yóò bí ọkà báyìí. bí mi tí mo ti gbáradì tí mo ti múra tí mo ti nígbàgbọ́ pé lè ní gangan la máa má kára wa eh? so that a tiẹ̀ lè mọ̀ wípé intimacy wa for real ni. ẹ wo bébà olóye èmi ò ní kẹ́ má mark anything tẹ́ bá fẹ́ mark but mo ti sọ fún yín pé tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí n máa sùn sẹ́gbẹ̀ẹ́ yín lálálẹ́ ẹ máa fẹ́ mi ní ṣùlọ́kà tẹ́ bá ti fẹ́ mi ní ṣùlọ́kà then fine. ilé ẹ ní please come in. olóye ẹ̀wù nǹkan tó bá wù yín ni kẹ́ sọ i still stand my ground mo ń lọlé ẹ wá lọ́jọ́. òdùnà wà lọ́jọ́. òdò náà ìwà máa yé. mímí lẹsẹ ní ìbáyín ṣeré olóyè ẹgbẹ́ ọlọ́jọ́ pé jàre gbogbo ní gbogbo tẹ̀ ń ṣe yẹn ráyè o ẹgbẹ́ ọlọ́jọ́ pé jọ. wà á lọ drop ẹ. kí wàá lọ drop ẹ lọ́dọ̀ náà. ó yá. As your lordship places. I love you. ga o sórí tí n bá máa tàn ẹni máa ní ohun tó ṣe fún mi kò dùn ah tọ́lá ni ó dùn mí o ó dùn mí gan má jẹ́ ń tàn ẹ́ torí mo wá ìtumọ̀ ẹ̀ mi mọ̀ ah ipe wo ò lè sun léèdè mi well what is the relationship all about ah o ò lè sun lé ọkọ ẹ àfẹ́sọ́nà ẹ̀ kí ni kálódé. orí èmo ti ṣàlàyé fún yín báyìí ni máa ṣe nǹkan mi kò yí padà bí mi ṣe fẹ́ tèmi nìyẹn ó dẹ̀ di dandan kẹ́ bá mi fẹ́ bẹ́ẹ̀ because ẹ̀yin lẹ fẹ́ fẹ́ mi ẹ má bá mi gbá bẹ́ẹ̀ ni náà no problem kò sí big deal. èmi lè tún lè tiẹ̀ kí wàá ní ẹ kí lára ti ń fà àní káàró dìmọ̀ṣọ káàró ṣọmọ́dì kí ti ṣáà bá ti gbófo ilé ẹ ilé mi ni ilé mi ilé ẹ ni ẹ túmọ̀ sí wípé èmi lè ní jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ sọ ẹni padà wálé mọ́. ẹ ti bá sùn bẹ́ẹ̀ gan ta ni fẹ́ bá mi wí ni kò sí òkè àbíyá ẹ̀yẹ ẹ̀yà sọ̀sẹ̀. Every time I wake, I go past Now you make me rest, now wake me up. All the good things wey you do for me, I'm happy now. Báwo ni tó jáde ilé láàárọ̀ yìí, àbí báwo? Olóyè, ọ̀dọ̀ mi tẹ wá yẹn má láti wẹ̀wẹ̀ alẹ́ o, because èmi ò lè sùn láì wẹ̀wẹ̀ alẹ́ mi rẹ̀ nígbà kẹsùn sẹ́gbẹ̀ẹ́ mi láì wẹ̀wẹ̀ alẹ́. mi ì ṣetán àti wẹ̀ mi ń wẹ̀wẹ̀ alẹ́ òtútù ló máa ń mú bá mi mi ń wẹ̀. chief ẹ máa láti wẹ̀ o. ẹ wò ẹ jẹ mú táwọ fún mi. ní láti lo tó àwọn ọmọ ní spẹt àwọn ẹgbà. ẹwọ tó lélẹ̀. ẹgbà bọ́ọ̀ṣì wọn. Eh, mo ní láti tún fọ yín bọ́lọ̀ pé èmi ti fi ìmọ́tótó kọ́ra láti kékeré ni èmi mákindé ọmọ oníyàwó mi bi ìyá mi ah, ìmọ́tótó ẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ. ẹ wo lóye tẹ bá mọ̀ pé ẹ fẹ́ jẹ́ kí n bá yín rẹ́rìn lórí bẹ́ẹ̀dì lálẹ́ ẹ má láti wẹ̀. Ah, ah, àwùjọ aláìwọ̀ tó mú brush mi ṣé brush méjì tí n bá fọkàn tán màá tó lò kàn màá tó lò kejì. chief ẹ yọ ẹyọ kan bẹ́ẹ̀ tẹ́ẹ̀bá dẹ̀ lè yọ ẹyọ kan kẹ́ ẹ lo méjèèjì mo ní extra brushes nílé. Hmm. tó ètò tó wẹ̀ tiẹ̀ rè ṣá. tówẹ̀l tèmi tèmi ah. tówẹ̀l tèmi wà ní bedroom extra tówẹ̀l tó wà lé ní anybody ló lè lò. tó ẹyin máa fọ yín. àwẹ̀ dẹ́dẹ́dẹ́ wọn mú yàn ẹ bọ ẹ lọ gàrí. ìṣọmọbìnrin yìí ní tí mo ti yí wàhálà látàárọ̀ wàhálà obìnrin pọ̀ ah, ẹ̀ dájìnà rètérètè ojú ní pé ọkàn àti bánilò ló ọ̀fìn dodo nínú ẹ̀dá ó jí ó jọrùn ìrìn tá a rìn lákò ní bí ọ̀gẹ̀dẹ̀ so mọ́jìgbìn nílé tìdò ó ti pé lágídò kó wá jẹun ojú olóhùn méjì tó jù rọ lọ pé kí ni mo kò bára ní. bí mo ṣe rọra díẹ̀ yìí o dẹ̀ fi mí sílẹ̀ inú yàrá o wá dá sùn síbí kí ni ìtumọ̀ yìí. ẹ wò ó lóye mo ti respect him well enough. ńgbà tá a ní ká sùn tẹ́ ẹ̀ dẹ̀ jókòó tẹ́ ẹ̀ kú sílẹ̀ bí bí ìgbà tẹ́ ẹranko sábà tí ọ tẹ́ ẹ̀ lu bí bullion van mo dẹ̀ fi yàrá lẹ̀ fún yín mo tún wá sí ibà tí wàá bá mi bẹ̀ tún lámì lábàrà kí ló dé. ò dẹ̀ pariwo sórí pòrù la. ṣé mo ti pariwo tó nǹkan tí wọ́n fi ojú yín rí pẹ̀lú irun tẹ́ dá mọ́ mi lójú nínú ilé mi tí mò ń sanwó ẹ̀yìn nǹkan tí wọ́n fi ojú yín rí ẹ gbà ẹkún rẹ o ọ̀rọ̀ rẹ o ojú kò rí. Sọláni gbọ́ pé ṣẹlẹ̀ láàrin wa ti chief. ẹjọ́ wo lóró fún ọ. Ah, ah. ṣé bí ọ̀lọ́rẹ̀ tèmi ṣàlàyé fún mi náà. ó dẹ lọ́ọ́ bá kó béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. Ah. sofile chief jáde ní òórùn ọgọjọ. ẹ ṣé kí n jẹ́ kí ilẹ̀ ọmọ kí n tó le ni kó fi yín hàn kó fi bàtẹ̀mí jẹ́ sínú ilé kéèyàn sùn kalẹ̀ kó máa rò bí abúlé ọ̀vàn ló ń kọjá àbí tírélà kí ló dé. Sọláni kí ló dé tó ń ṣe báyìí igi yóò dá ayọ́nà tọ̀wọ́n ò dá ayọ́nà ìgbà ogun ló jẹ́ tá à ń ṣe fẹ́ jiná tí wàá tẹ̀ sọ fún mi kí ni ṣọ́ọ̀ṣì gangan gangan yóò tó ló fẹ́ nílà ayé ẹ̀. sori tèmi bá rí ọkùnrin tí mo fẹ́ ìwọ náà mú un. ṣífù ẹ pé mi ò ṣe mọ òun yàn dá wọn fọlọ. bọ́tọ́lá ní ṣìfù náwó fún ẹ náà kí ló tó wá ń ṣe báyìí kí ló dé tó ṣe bẹ́ẹ̀ fún wọn. ẹ máa kú ọdún òun jẹ̀bi òun bá má náwó ṣọ́ máa ń ka owó iye tó ń ná síbẹ̀ ni ẹ ṣé pátá òun náà rí ilé tèmi tó dé ṣé ó lòṣì ló pè mí ni ṣé ilé ìjọlé olóṣì ni àbówó kọ́lé mi náà rùn síbí báyìí tó bá dẹ̀ wá náwó síbẹ̀ nǹkan kóun náà lọ́gùn yẹ ẹ̀ ẹ lọ́jọ́. ọ̀rẹ́ ń sìn kò tí wàá fẹ́ yé mi mọ́ bọ̀ tí bá dòdò mọ́ mi máa ṣàlàyé ọkọ̀ tó ṣẹlẹ̀ kí ló dé tó ń ṣe báyìí ọjọ́ ń lọ nàá ah, ó ga o ó tì mí ò ní lọ. kí ni ń ṣe ìwọ̀nde ìbáyìí sí kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ chief ó dẹ̀ mọ́rọ̀ yẹn le kòkó bíi bíi jamb exam mo pa mọ sátánì lórí ọmọ tó ń bá ọ̀rọ̀ rẹ̀ wá síbi olùbámisọ́ di tẹ̀mọ́lẹ̀ gbogbo àmúbọ́ gbogbo èyí tí ń ṣe ìkórira gbogbo èyí tí ń ṣe táìlì sọ́ di àgbétigélera olùwàkóso ọdí tẹmọlẹ kí ọ̀rọ̀ rẹ̀ kó ní ìyànjú káyọ̀ kó tiwa jésù olúwa wa àmín àmín àmín jésù hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ jókòó ọlọ́run hallelujah ma olùdó àkódó ti wá o ẹjọ́ mà bí a ṣe ń bá ìrìnàjò yẹn lọ eh, ẹ̀mí ọlọ́run alẹ́ ń sọ fún mi pé ọmọ yín tí à ń sọ̀rọ̀ yìí olùwádẹ ní ogun yìí ọ̀run yóò sọ di tẹ̀mọ́lẹ̀ ẹ má mikàn ẹ má bẹ̀rù ogun tó ń bàjà kò ń ṣùgbọ́n ayé kò ń kò wá láti ibikíbi mo rí pé òun fún ara nítorí pé ìwé mọ́ sọ pé ènìyàn ń ṣe rẹ̀ òun ni ayé ń ṣe òun òun fún ara ló ń ṣe rẹ̀ ogun ayé rẹ ọwọ́ rẹ ló wà ṣùgbọ́n lórúkọ jésù ogun yẹn ọ̀run yóò sọ di tẹmọ́lẹ̀. iṣẹ́ wa rí wa ṣe rọ́mọ yín tẹ̀ wí bí a ti ṣe ń gbàdúrà lọ amúmiri nínú ẹ̀mí wípé bí ọmọ yìí bá lè gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta kódà pápá ìyá wa bẹ́ẹ̀ náà bá lè bá gba àwẹ̀ yìí gbogbo ogun ẹ̀mí ìgbéraga yìí olúwa ò jẹ́ gbogbo èyí. tabakaba kì í ṣe mẹ́fà kì í ṣe méje ṣùgbọ́n bó bá ti fẹ́ wọn báyìí alẹ́lẹ́ yóò mọ̀ ṣe tó bá lẹ̀ alóhùn fẹ́ wọn mọ́ o bóyá wọn máa sọ nìyẹn mo dẹ̀ bá sọ̀rọ̀ tí báyìí ń ṣe ni kò gbọ́ èmi wá rò pé bóyá àbí ogun kan lódìdé ń kọ́nà ni mo ṣe ni kí n sáwá bá yín o. bẹ́ẹ̀ bá ti lè gba àwẹ̀ tí mo ní kẹgbà yìí gbogbo ogun ayé ẹ ti ṣẹ́. tẹ̀tìrí àwẹ̀ tó ní kẹgbà yín gbogbo lẹ́ máa gbà mọ́ ẹ ní ìgbàgbọ́ ẹ sì jẹ́ kí ìgbàgbọ́ ń tó bá jẹ́ ogun ayé tó bá jẹ́ ogun kógun ni àá sọ fún yín pé ogun báyìí ló ń bàjà Hmm. ṣùgbọ́n ogun yìí àfọ́fà rẹ̀ gangan ni ogun ìgbéraga ni ọwọ́ rẹ̀ gangan ló fi ń ṣe rẹ̀ tẹ bá ti lè ṣe ohun tán nìkan kẹ ṣe. Hello, Tolani. Báwo ni? Mo wà òkè wọn kan. In fact, fóònù ẹ̀ ló jí mi. Ah, ó ní bílíf pé aláìní mo lámọ̀jú ṣáà ẹ̀ẹ́ eh, irọ́ ni o. kí n pè é kí n gbóhùn ẹ̀. kí ló dé ó lọ bí iṣẹ́ ni. bí a kì í má lọ lẹ́nu járe. ẹ̀ẹ́ eh. ok ok ok ní báwo náà tẹ ok pẹ̀lẹ́ yẹ mo sùn dáadáa jàre mo sùn dáadáa mo sùn dáadáa. pé ọmọ pé wọn nìkan ló máa lówó. My Lord, we no need to worry, go make this money My Lord, we on my way, on you follow my Lord My Lord, we no need to worry, go make this Àná sá, ẹ jẹ́ kí n wá báyìí sá. Èwo ládé kúnlẹ̀. Ṣé ìfẹ́ jọ torí Tọ́lá ni mo ṣe wá? Ah, ṣé mo wo kán tó ṣe fún ibẹ̀ ṣe pè mí lọ́jọ́ yẹn? Mo dẹ̀ tọ́ láti lọ sílé ẹ̀. Àmọ́ tí mo tẹ̀ ṣe débẹ̀, gbogbo nǹkan tó ń sọ ẹ wò Tọ́lá ní stubborn but chief ẹ jọ ẹ ṣàkówó gbogbo kan tó ṣe mí mo ṣe fún yín ẹ jọ nítorí tó lọ́hùn. ìwọ kọ́ ló ṣẹ̀ mí òun ló ló ló ló ṣe yan bí ọkà àǹdẹ̀wò Yorùbá ti sọ̀rọ̀ Yorùbá ní bí a bá ń bá ọmọdé jẹ̀ṣù lóko gànmùgànmù imú ẹni ló máa mú ẹ̀ àmọ́ kò dẹ̀ tún wá sí wàhálà kankan o ọ̀rọ̀ ìyá mi ni máa múlò òní báwo ni ìyá mi ṣe máa ń sọ àní. àgbàlagbà ṣe inú kò dòrò àgbàlagbà ṣe inú kò dòrò òun máa ṣe wà nù mí àgbàlagbà ṣe inú kò dòrò sórí ohun tèmi máa ṣe wà nù mí. ṣe ṣe ń bínú ni sà. mi ìbínú mọ ah, mo ní òdìdè wo ìwọ ni ṣonúlé kó bá a mọ pé mi ìbínú ni ṣonúlé kó gbé omi fún mi gbé omi kálọ. Okay, sir. yes, you are okay for now. Oh, sure. Mm. All right. Jọ̀ọ́ má bínú, mo dẹ̀ fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ kékeré kan ni. Ẹ ṣé instead tó fi wà ní hotel báyìí, wáì tó ṣe lọ sọ́dọ̀ relative ẹ̀ kan àbí ọ̀dọ̀ rẹ̀ kan tó máa stay sí tó máa fi padà rather than kò máa waste owó fótẹ́ ọgbà ẹ̀. bébì inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ń mo rí pé ò bá mi mú lérè pé o love me for real ni so tí wọ́n lè tàwọn èròyìn tó ń sìn máa padà ni wá rí pé ó níbi tí máa ń dé sí o bọ́ torí tí wọ́n yẹn ni mo ṣe wá síbí because mo fẹ́ anybody mọ̀ on a good day kí ni máa ń wà náà máa ń wà lórí alẹ́ wà lórí gbẹ̀pọ̀ ibi mo rí pé mo sá fún ẹ tó ni mo sì yẹ ṣáà mo bẹ ṣe máa ibi ìsìn kò sẹ́ni tó máa mọ̀ pé mo tiẹ̀ máa ń lò even mi ò kí mo ṣàmọ̀ pé hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì àwọn adẹ̀tàn jẹ́ twenty four seven sí wọn rẹ̀. ok ok um, ok àbí mi ìdè mo bẹ́ àwọn mind pé kò put up sọ́dọ̀ mi do you mind. bẹ́ẹ̀ ah, eh, bẹ́ẹ̀ eh, má bínú ọ̀tún fẹ́ sọ yìí ó ṣe pé bóyá mo lè wà lọ́dọ̀ ẹ̀ bọ́ sórí ìlú sáwà. táwa ń gbé ńlẹ̀ wa ń kọ́ ṣe bí ọlọ́run náà ló ń ṣọ́ wa àwọn ò ní security guard kankan náà ọlọ́run dẹ̀ ṣọ wa. i know i know i know ẹ ẹ wo ṣá máa wọlé ṣùgbọ́n so inú mi dùn náà fún advice tó fún mi ọlọ́wà ti jẹ́ ká pẹ́pẹ́pẹ́ ká tún mọ́ra jù báyìí lọ so ti ẹ ṣe lọ ẹ kí ló ní kàn fún ẹ jẹ́ kí ẹ. no down nǹkan tó bá fẹ́ ni kò sọ. ok máa jẹ hmm, bóyá salad àti fish. no no ah baby o lè rí ẹja sórí o set our pepper soup wa sori salad agbára wọn sì gbé ọ Ah, wọn sọ̀rọ̀ bí tí mo wà fẹ́ tí máa fẹ́ máa lọ sí tìrì máa lọ ra wá ni but wọn ní white uh, with vegetable so, drink. coke. okay coke coke wa okay yeah, all right. Yeah, so tẹ́yìn ẹ̀bà ṣáàdẹ̀lẹ̀ put up sọ́dọ̀ wa ẹ̀ ṣáàlẹ̀ mú lọ wá sí. ah ah baby ṣé o ti wá sí jẹun tó ń sìn àjọ lọ ni àwọn àìsí mo ní mọ̀ọ́dẹ ah ah ó ah. <coughs> ewu ló ṣe. ẹ mo ní kí n tètè máa lọ sílé ni. wọ́n ètò ṣe fẹ́ yọ de mi ǹdẹ kókó sún síbi. n fẹ́ máa lọ lé ni náà àbí kí n má padà sùn sáwọn wa ni. mo rò pé bíbá ìlú fẹ́ sùn nù. one minute what time tó fẹ́ lọ lé náà ṣé oògùn orí pé fẹ́ endanger life at this time of the day ni. ẹ mi náà mọ̀ pé lẹ́ẹ̀ ti ṣúná bọ̀ ṣùgbọ́n ká tún ní pé ìgbà tí mo ń bọ̀ bí nsìn mo ti mọ̀ pé màá sùn ni màá ti mú toiletries mi Dani. but mo ò mẹ́ni ti dání tí má fẹ́ sùn lálẹ́ báyẹn mo ní láti shower kí n dẹ̀ brush ẹ̀ ẹ́ àṣẹ wàá sùn ìgbà tí mo bá ṣe yẹn mo lè rọrùn sùn. tó bá jẹ́ ti toiletries ni mo ní over ten toothbrushes mo ní ọṣẹ mo ní sponge kò sí nǹkan tí mi ò ní ní toiletries kò sí nǹkan tí mi ò ní nínú rẹ̀ because ṣọlẹ́ mi fúnra mi tó wé èmi gangan mo like ìmọ́tótó so mo máa ní excess lè ní. hello. hello ọ̀rẹ́ mi hello Tóyọ̀sí. Tọ́lá ní báwo ni. ṣọwọ́ òkè báwọn ni. mo wà ọ̀wẹ̀ wọ́n ń kọ́. ìwòlá ń ṣe o èmi kọ́ ni kí èmi sọ fún ẹni pé èmi ń tèmi o èmi ti pàdé ọkọ ti tèmi o. yàtọ̀ sáwọn ọkọ tó ṣekùn gbẹ́ndú bí omi ọ̀run. àsùn kalẹ̀ sílé àánú pásọ̀tọ̀ ọ̀nà ẹsẹ̀ sọ̀tọ̀ báyìí wàá rú tó bá bẹ̀rẹ̀ jíyà wàá rú tirẹ́là ló ń kọjá títì mi. àmì o happy yín definitely ok mo kàn ní kí n gbé wọn ni. ok ok ok ẹ̀yàwó ò ní mẹ́ ní olúwa bàbá mọ́jọ́ dúró. pápá fún mi fóònù yẹn nùnùnùnù ah, má sọ di rédíò sọ̀rọ̀ má gbèsè èmi èmi ni tọ́lá ní mẹ́ẹ̀sì bẹ́ẹ̀ yẹn èmi ló ní mo ṣe kò gbẹ́ndú mo wá mi họ̀họ̀họ̀ bí kọ̀ọ̀kan àbẹ́mi kọ́ oh my god èmi èmi ah! nítọ́lá nítorí jẹ́ pé kò sígbà tí n bá rí tí mi kì í wò bí ìṣìgìdì lọ́wọ́ tó láti ṣìgìdì tẹ́mi kan mánéèjì yìí èmi ló ń pè ní oníkùgbẹ́ndú first container one point five mo fún ẹ náà eh, eh, báwo wá nílé ṣì jẹ́ five million kí ni mo kọ́ sínú ẹ̀ kí ni mo kọ́ sínú ẹ̀ tó sọ pé kí n sọ five million fún second container ṣé ṣé ṣé ẹ̀rọ pọ́ dẹ̀ ní mí ni first container tẹ tẹ́lẹ̀ clear jáde gan ìwọ ló gbọ́n tó ní tó ní káwọn ara wa over twenty five million mo ò tí ì rí one naira gbà o tún sọ fún mi pé ilé o tún kò ní one point five kí ni nǹkan tó wà nù ẹ̀ no no no no no no no ẹ má yẹ kí n bá yín jà ẹ má yẹ kí n bá yín jà no kí lẹ mean no no ṣẹlẹ ṣe àbúrò mi máa rò pọ̀ dẹ́lẹ̀ yẹn ni àbúrò máa ń wowó lẹ̀ bá ṣe ṣiṣẹ́ mẹ́rin ni ṣé o máa wowó lẹ̀ ni màá máa ṣiṣẹ́ ní òtútù màá máa máa owó lítúmọ̀ tí màá fi rajà láti wá láti wá kí n fi mẹ́kọ̀ wọ́n wá lè fẹ́ sọ̀rọ̀ di wèrè no no no kò bọ́lọ́ tí wọ́n kí ní five million. mẹ́jẹ̀ o lè imagine now ṣé àwọn pípì fẹ́ sọ mí di wèrè ni. ọ̀rọ̀ business yìí oh àfi sùúrù ìgbà míì I, lọ very smooth and easy ìgbà míì báyìí ó máa le koko bí ojú ẹja ni wàhálà clearing and forwarding yìí ti pọ̀ jù. bolo ok bolo ti fẹ́ kí n rówó nsìn bolo ti fẹ́ kí n rówó nsìn ṣé mo ní ibì kan tí mò ń kó sí nàìjà ni ọjà náà ti máa kó dé ni máa ń try láti tà ti máa ń fi sọ́ra láì fara mi kí ló le tó ẹ̀nà lórí pa à ń ṣe business èmi á máa ṣe wàhálà ṣé wọ́n mọ wàhálà tí mo ṣe mẹ́ẹ̀ ni màá fòkú máa ṣe gbogbo ẹ̀ torí pé mo fẹ́ jẹ́ èèyàn nàìjà. oh my god bóyá mo ní padà máa gbà padà máa change ticket mi. ní sùúrù Ok, ní sọ̀rọ̀. Darling, eh, bí iye èlò gangan ni o ní, bí èlò ló wá ní báyìí. Ok, nsìn, kí n tó wá Nàìjíríà, mo ti máa ń bọ́jẹ̀tì mo ṣe fẹ́ lo life mi. Gbogbo nǹkan tí mo ní ìsìn kò ju one point five lọ. Ẹ tí máa máa nílò owó nsìn àti pé mo fẹ́ stay sí o, mo fẹ́ pẹ́ Nàìjíríà sí o, mo ò lè need nothing less than four million naira. Bọ́ni mo ti fẹ́ rí ẹ. Ah, four million. Oh God o máa change ticket mi ọlọ́run ìgbọ́n mi lè para mi. jọ má ti change ticket <sighs> mo gbọ́ ibo ló ti fẹ́ rí yẹ. mo mọ̀ kó máa yà á lẹ́nu one because mi ò ní mọ́tò then two because mo keep low profile life owó dẹ̀ wà lọ́wọ́ mi o ó ní owó kan tí mo ra tọ́jú pamọ́ síbi kan tí mo ṣe ń rún nǹkan tí màá fi ṣe tí mo kó sí bank so mo lè fún four million nínú owó yẹn kó wọ́n ṣì lò ná pending the time tí èmi máa fi máa ronú nǹkan tí èmi fẹ́ fi owó mi ṣe and by that time mo sọ pé wàá ti lò tán so wàá lè fún mi. mi ò mà láyé máa fi tèmi da da program yẹn rọ o ní owó ẹ̀sìn o fẹ́ lò fún nǹkan ni náà. mo mọ tèmi disturb èèyàn ni. ẹ tọ́lá mi so o lè ṣerú nǹkan báyìí fún mi. you know what ṣòro owó yìí To buy for me. mo promise ẹ because business ni máa fún interest alone. Oh, wà ní sọ fún pọ́ùn ní ìgbà gbàgbé ẹ business is business ọlọ́run ṣe Thank you. thanks eh. ẹ oh. so ìgbà wo ni máa ready kí n sọ fún pp ká lè clear kí ni ẹ̀kún bẹ straight away. okay um, mi mo checkbook mi dání ìsìn but No. tí n bá but gba títí àárọ̀ ọ̀la wà kọ́ ló gbàǹbà má ti pé account officer mi pé tán bá pè kó tètè jẹ́ kówó yẹn bẹ̀rẹ̀. ṣé kò sí nǹkan kó ṣe dáadáa ní gbogbo nǹkan. mami gbogbo nǹkan ló bọ́lá ń ṣe fẹ́ kódà mo ti ní wàá yọjú sí majesty tẹ bá rí ọmọkùnrin alálùbáríkà kan tó ló ṣe ìgbẹ́ pàdé. ah handsome good looking sexy cute guy. mami èmi gan ó máa ń dá mi lọ́rùn lọ́tọ̀ọ̀tọ̀ tó bá sùn sẹ́gbẹ̀ẹ́ mi báyìí máa máa yẹ̀wò máa máa tún wọn gbà ọlọ́run ṣé mi ló ṣàdúró rẹ̀ fún fine ó dẹ̀ neat. Eh, wo mi dáadáa èmi ò bá tèèyàn jẹ́ ẹ̀ torí náà kò sí ẹ̀dá ọlọ́run kan tó máa bà tèmi jẹ́ wọ́n ní bí wọ́n bá ti ṣe ń ṣe náà lọ́lọ́run máa tì ẹ́ so bọ́rọ̀ mi ṣe wà nìyẹn pàtàkì nǹkan tí mo wá bá wà gangan. nǹkan tó sọ fún mi ni pé tí n bá fi lè ní oyún lè ní a máa ṣe wedding lọ́la. ìyẹn ọkọ ọ̀hún. màá wá lóyún màá tún wá ní mo fẹ́ ṣẹ́yìn kí lè tí mo fẹ́ fi ṣẹ́yìn nígbà tí mo ṣe pé ẹni tó fún mi lóyún lòun ò gbóyún. kí ni orúkọ ọkọ bàbá jíde màmí tẹ bá rí irú àwọn ọkọ ọmọ tẹ máa ń láìkì ni tẹ bá rí jíde. Ah, olúwo mà ṣe mo dúpẹ́ olúwo ṣé o àti dúpẹ́ yẹn bẹ́ẹ̀ àwẹ̀ tán ni kò gbà ṣùgbà wẹ̀ yẹn. màmí ṣe mọ̀ kí nǹkan tèmi àti yín máa fi ń jà lélẹ̀ tí n bá ti lè fún yín ní aláwọ̀ báyìí ẹ máa fi wáǹsì sí orí ẹ̀ sí kí ló dé ẹ láìkì aláwáǹsì gan-an sọ fún mi pé kó o gba àwẹ̀ èmi tí mo pé o lè má gbà lèmi fúnra mi ti gbà wọn bá ìtẹ́gbára mi ká. ẹ̀ẹ́dì tẹ́gbà yẹn ọlọ́run á gbà ẹwẹ́ kí lọ wò kọ́ tó náà ń ṣe fún yín lórí náà dàrú. èkú rèé o ọ̀rọ̀ rèé o ojúkòrò ò lè pojúkòrò jẹ ṣoṣo méjì ló fojú rí atẹ́gùn bómi pàdé ta làgbà o ọwọ́ kan o ojú àwo ríra wọn ojú la rí ọkàn ẹ̀ ojú la rí. báwo ni fine ẹjọ ṣe jíde wà ẹ rẹ ó ti check out látàná ó ṣe kìnnì bẹ́ẹ̀ ni ṣé wọ́n sọ fún yín ṣé tó bá sọ fún mi màá ah. àǹtí ṣé kò sí.

ẹ má ṣe ẹni wàhálà rárá ṣe gbọ́ àfi tẹ bá dẹ̀ fẹ́ lu ọ̀dọ̀ wa ń bí náà. mo a ah, ah, take good care yín náà ok no problem ẹ pẹ̀lẹ́. ẹ ràn sá o. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ ràn mà ẹ lẹ mà ara ẹ ti wa ok. ṣé kò sí. kò sí problem sẹ́ni problem but a máa discharge ẹ̀ nírọ̀lẹ́ yìí. àìṣe bàbá mi náà mo ní kí n wá sọ fún un ó ti ok so ẹ rí mi kẹ́ tó lọ́ọ́ mà. a ó dá sa ẹ ṣe sá pẹ̀lú ọkọ ṣé kò sí. ilé ọkọ mi. màá lọ sílẹ̀ tó bá ti. tó bá ti kúrò mi. mi sọkọ mami ẹ wò mí náà ṣé ara mi rí bá kọkọ. èwo ló tún wá ń béèrè yìí ara ẹ ṣe dáadáa kò sí tó mú ẹ mọ gbogbo ara ẹ ló wọ òkè ara ẹ ṣe jọmújọmú rí báyìí. kò wàhálà. Ah, ah. ṣé mi ìyá ẹ tún máa tún jẹ ni. ọkọ mi ó ṣáà ń gbọ́ nǹkan tó ń sọ wọn náà máa discharge nírọ̀lẹ́ yìí sìn dókítà tún wá ní kí n rí àwọn jẹ́ kí n lọ sanwó fún wọn kí n lè lọ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ fún mi. yóò lẹ́sàn mo ríyàn mo jẹ mo rọ́kà mo gbé mi ṣòun àìsàn ká má máa ṣòun èèwọ̀. ẹ ẹ máa rò pé ẹsùn rí mi lẹ́nu. mo ní ìfẹ́ fọkànlọ́wọ́ mi sá inú mi á dẹ̀ dùn tẹ bá lè ṣe fún un. ṣé kò le. dọ́pọ̀ ṣe rí organization tí mo ti ń ṣiṣẹ́ ó ní iye ọdún téèyàn lè fi sẹ́ẹ̀bù mbẹ́ kó tó di pé o máa lóyún rárá ṣẹ̀dẹ̀ rántí pé the last time tí mo wá wá báyìí ẹ sọ fún mi pé mo ti lóyún oṣù méjì so mo wá rò pé iṣẹ́ yẹn àtọ́nú yẹn lè blend pé wọ́n máa disturb ara. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn kí ṣe ń tó dáa kéèyàn mọ ṣẹ́yìn. ẹ filẹ̀ ọlọ́run tó fún yín fún yín ní tẹ́ máa fi tọ́jú ẹ̀. dókítà ẹ má ṣe mí gbọ́ kì í ṣe pé mi ò lówó tí mo lè fi tọ́jú ọmọ yẹn àti pé iṣẹ́ mi ò fààyè gbà kí n lóyún báyìí ni mo ṣàlàyé fún mi. ok that's fine àmọ́ um, tèmi máa sọ fún yín bóyá ẹ gbọ́ òfin tíjọba ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n ní dókítà kankan ò gbọ́dọ̀ ṣẹ́rí fún yàn dókítà gbọ́dọ̀ ṣẹ́yìn fẹ́yàn. nígbà wo ló sọ yẹn. òfin tó ṣẹ̀ṣẹ̀ wá máa ń ti kò sí iyekíye tá ẹ lè gbélẹ̀ tí màá gbà lọ́wọ́ yín òfin ìjọba ni èmi náà dẹ̀ fẹ́ rìn ní bèbè ẹ̀wọ̀n kódà tó jẹ́ ń sọ fún yín wọ́n fi kún wípé tí ọkùnrin bá fún yín lóyún tó bá kọ̀ pé òun nígbà ó máa ṣẹ̀wọ̀n ni àbí òye yín báyìí torí díẹ̀ yìí mi ì lè ṣe yẹn àìtí ẹ̀ṣẹ́ yín ń bímọ rárá rárá rárá rárá. so dr ṣe kò possible báyà bí. That is it. ọgbọ́n ọ̀run mi lọ pẹ́ ara mi ọlọ́sàn yán mọ́mọ́ fi dúdú pé ọ sí poro adé afún gọdọgbọ gọdọgbọ tó wáyé aláìní rojú à ìwòmí tọ́lá ni ọkùnrin tó adáfá lórí rẹ̀ yìí eléyìí ìṣọkọ rẹ̀ wòmí bọ́ ọ bá fi rú èyí ṣọkọ bọ́ ọ bá rẹ́rìn-ín láàárọ̀ ọ̀ ṣùkún lọ́jọ́ o ẹ̀ Ifá ló sọ bí èmi kọ́ sórí ọkọ tó yẹ kó. bó jẹ́ fífa ni ẹ ṣáà bá mi ṣe nǹkan kan tó máa fi padà wá bá mi torí bí mo ṣe wà mo ti lóyún fún ó dẹ̀ ti sá lọ ẹ ṣàánú mi ẹjọ máa ká ṣeré mi tó ẹjọ bàbá ìṣàánú mi. Tọ́lání. bàbá. omi bá a bá ju abẹ̀bẹ̀ sókè gbàgbà ibi pẹlẹbẹ báyìí ní ilé lẹ̀. sórí ọkùnrin tẹ̀mí ń wò yìí bá a bá fà wálé tipátipá pé kó wá fẹ́ ọ bọ́ bá rẹ́rìn láàárọ̀ ọ́ sunkún lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ ni mo tọ́ fún ọ kọ́ yá gbàgbé rẹ̀. bàbá báwọn mo ṣe fẹ́ ṣe ẹ ṣàánú mi ẹ mo ti lóyún fún ọmọkùnrin yẹn àwọn doctors dẹ́ni kò ṣe. ìwò títọ́ lágbà kọ́dà bó dóṣù mẹ́sàn-án wọ́ọ́rọ́wọ́ báyìí ní ọ̀wálẹ̀. <laughs> èmi mọ tán bẹ́ẹ̀. lóòótọ́ bàbá. ìfàtúọ̀rọ̀ ó tún ń kọ̀rọ̀ ọ̀fà dànù àwítẹ́ntífà àfọ̀ṣẹ́ṣe ń tọ̀rọ̀ mi là ọ̀rọ̀ èmi bá sọ báyìí gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ah, bàbá tẹ́ bá lè ràn mí lọ́wọ́ inú mi á dùn. wò mí nǹkan méjì báyìí ni wọ́n ṣe fún ọ àkọ́kọ́ ọ̀ọ́ di àṣejẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n wà fún ọ lẹ́yìn ó ti bójú ara báyìí wọ́n bá ti ṣe wọ́ọ́rọ́wọ́ báyìí ni ọ wálẹ̀. lójú bá wálé. kí lẹ́gùn mi ṣe tí ò fàárọ̀ jù kí lè gbomi ṣe kí òfarọ wà mí má dúró dìrọ̀lẹ́. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀kárí. ọlọ́run àṣì mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ oyún burúkú yìí ti lára mi ah ọlọ́run ṣe òwe bàbá yìí máa mọ̀ ṣe o ó mọ̀ṣẹ́ ó tún mèrè ṣe àbá ìlú máa pa mí. àníṣe ìwà rẹ náà ló ń jọ ẹ lójú ẹwà àmàṣà o sista ṣọgbọ́ ẹwà àmà àti o àǹtí ṣọgbọ́ ìwọ ọmọbìnrin sórí bálá ìgbọràn ni ọ omi tèmi ní kò bá ń pọ látàárọ̀ torí àwọn èèyàn mi ti ń wọ́n dé <laughs> wèrè kọ ó fẹ́ yóò bú ni ìyàwó Ifá ló ń wò ìyàwó tèmi ọlọ́run méjì méjì lọ́lọ́run dá ìsàyè o. òmí kọ́ da bó ti wòye oyún oṣù mẹ́ta ní bẹ nínú rẹ̀ tọ́ ní fún mi. Hmm tó ju ẹni tẹ́mi mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn díẹ̀ báyìí. ó ah, eh, lè rí bẹ́ẹ̀ àmọ́ tọ́lá nílò oúnjẹ. tọ́lá nílò oúnjẹ tọ́lá nílò ẹni ìjẹ. mo sọ bẹ́ẹ̀ náà ojú mi ò lè kàn yín jẹ. Ah, ẹ bàbá. omi kọ́ mi kọ́ débi lóhùn ibi orí dáadé dáadé ibi lórí dáadé ọ̀dọ́ babaláwo lórí ẹ ṣe babaláwo ń ṣèyàn. níwọ ọmọ yìí ẹni tó bí ẹ ò rí èèyàn bí ó fi kínní ti bí jóná ni èmi mo sọ bẹ́ẹ̀ kó atán ayọkànlé yọkànlé kò atán bí ìyàwó gbọkàn sọlẹ ọkọ yọkẹ jẹ nbẹrẹ kankan lẹwẹ ṣé bàbá náà máa ń wẹ̀ kó tó gorí ẹ ṣọ máa ń lọ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́fà kó tó gorí ẹ. ẹ ẹ máa ń wẹ̀ láàárọ̀ tílẹ̀ bá ti ṣe ti parí nìyẹn àmọ́ ẹ̀kọ́ kan ṣá tíṣẹ́ bá pọ̀nlẹ̀ wọ́n lè máa wẹ̀ bí ọjọ́ méjì náà. ẹ bàbá lè máa wẹ̀ fúnjọ́ méjì wọ́n dẹ̀ ń ṣe tibí. ọkọ mi mami ẹ kálẹ̀ lóyún ọ̀sẹ̀ pẹ̀lú ọkọ mi ilẹ̀kùjọ́ mẹ́ta ah, ah. ṣé kò sí tó forú ni. Ah, mami mo ti mọ tí tọ́lá ní wà. tọ́lá ní ìwọ. tọ́lá ní ìwà ni o. tọ́lá ní tèmi. bẹ́ẹ̀ ni. níbo ló ti rí. èèyàn kan tó ń tọ́jú ọkọ mi eh. ọ̀dọ̀ ẹ̀ ní sọ́lá níwà o. tó ń tọ́jú ọkọ tiẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀dùn ọ̀dọ̀ náà aláàfáà bíi oníṣọ́ọ̀ṣì. babaláwo ni màmí. babaláwo. babaláwo. kí ló ṣe kí ló ṣe ọmọ mi kí ló mú bẹ́ẹ̀. màmí ó fẹ́ ni o ah! ah, tọ́lá ní ti lóyún oṣù mẹ́ta fún babaláwo màmí ní abúlé abúlé abúlé ló pe bẹ̀. ó ti yá lóru ah. ó ti yá ó ti yá ọ̀nà ọ̀ọ́ tani mo ṣe tani mo ṣe mami ẹjọ mami ẹjọ kí ló rẹ fún tó bá ti dọ̀la máa lọ síbẹ̀ mami ẹjọ ẹjọ ẹjọ. ojú la rí ọkàn ẹ̀dá jìnnà rètérètè ojú ní í pè ní ọkàn àti báni lò ló ń ṣokùnkùn ọ̀fìn dodo nínú ẹ̀dá ojì ojọ́rùn lọ. ìrìn tá a rìn lákò ní bí ọ̀gẹ̀dẹ̀ so mọ́jì gbìyànjú létídò ó ti pé lágídò kó wá jẹun. tọ́lá ni tọ́lá ni ah mo gbé olórí àǹfààní aláyé bàjẹ́ wo ló mú ẹ síbí báyìí. má mi ilé ọkọ mi ni mo wà kí ló tún fẹ́ ni mi. bàbá. Fọlábí ṣé mo náà lọ wà yìí. òun náà ni mò ń já kó tó di páwọn dé. sórí aláyé bàjẹ́ ni ọ kódà àwọn tó bí ọba yìí wọ́n fìtì gbóná lásán ni. ṣẹ́rí nǹkan ní dá fún yín ẹ̀yin olórí burúkú má ṣe àǹfààní yìí ẹ̀yin bú àwọn tó ní pé wọ́n ti kiri jọ́nà ẹ̀ ṣe oríire ẹ̀yin olórí burúkú àgbàyà yìí. ẹ dákun ẹ tọ́lá ní ta làwọn. màmí ni. Ah, ìyá wa n ò mọ yín ni sẹ́ni lè ti a àwa máa pa. tọ́lá ní tọ́lá ní wáyé ẹ̀ lóde wáyé ẹ̀ lóde mo kékékéké mo yán yán yán mo sọ̀sọ̀sọ̀ tọ́lá ní wọ́n ní bá tèmi já o. Ah, yẹ mo ẹ lọ ó yá hey, you know, yóò nà Hey, rẹ ya wèrè. ẹyin lẹ máa rógun wèrè ẹ ya wèrè. ayi ìyá èmi rò pé ni àpọ́nlé ni yín ó lọ́jọ́ kébì máa pọ́n yín lé n ò mọ̀ pé ni yín wá wò mí bó bá jẹ́ pé mo mọ̀ pé irú ẹlẹ́tẹ̀ báyìí ni òun ń fọ́tò rẹ̀ ya pẹ́rẹ́gẹ́dẹ́ ni. ayé yẹn bàjẹ́ ẹ̀ ní fáṣẹ́ mi ya ọlọ́wọ́n bá máa jù yín lọ. ẹ ẹ wò mí èyí tẹ wá sọ ìpẹ́ ẹ mú lọ ẹ wá wò ó bẹ́ẹ̀ ni bá dánwò ìwọ rẹ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ bá dánwò bàbá múnú bí mi wọ́n jẹ́ kó ya wèrè kó máa sálẹ̀ kiri èmi ò sọ bẹ́ẹ̀ ẹ pa mí ẹ pa mí ẹ pa mí pa mí ìwọ dúró dèmí mọ̀ ń bọ̀ bára mi bára mi. tẹ̀lé wọn. wọ́n wọ́n. mo rí. olúwa ṣeun olúwa ṣeun. ilé babaláwo mo ti rí tọ́lá ní o. babaláwo. tọ́lá ní ti lọ fẹ́ babaláwo ti lóyún tó ga tó yìí fún babaláwo ẹ gbà o. tọ́lá ní lóyún fún babaláwo. ọlọ́run ọba. abomination ọmọ tá a bí sínú ìjọ ah, ta sọ lórúkọ nínú ìjọ celestial. nǹkan tí mo rí nìyẹn ah, ẹ wá mọ tó dùn mí jù nílé ayé mi ikú tó dùn mí jù ni wípé mo wá dé ibẹ̀ báyìí ọmọ mi ò wá dá mi mọ̀ mo wá ń sọ fún mi wípé ọ̀dọ̀ ọkọ tòun lòún wà o kẹ́mi máa rojọ́ ìyàlẹ́hùn lórí ibi tóun wà yìí. ọlọ́run ọ̀ṣọ́fà ìyá wa kí lè fẹ́ ká ṣe é sìn. ha olùṣọ́ tún bí mí ni àmọ́ àjọ lọ síbẹ̀ torí bàbá yìí lòun fẹ́ ṣépè fẹ́ mi. ta ni ó ní agbára níwájú ọlọ́run ọlọ́run ọ̀ṣọ́fà á sọ gbogbo agbára á sọ jò. láìkì nǹkan tẹ́ ń ṣe ṣé mo pé mi láìkì nǹkan tẹ́ ń ṣe ìmá mi kí ló ní tẹ lọ kí àwọn aláṣọ fún wa tẹ wá embarrass mi bí. kó wọnú ayé rẹ lọ ẹ̀mí mọ́ ọlọ́run alẹ́ kó tú ẹ sílẹ̀ kó gbẹgbẹ́rẹ́ òkùnkùn nítorí pé a ti kọ́ pé òkùnkùn kò ní agbára tó ti ń ṣe mọ́lẹ̀ gbogbo agbára òkùnkùn náà ayé rẹ kó máa jáde lọ. àmì jésù. ẹ̀mí mọ́ kó wọnú ayé rẹ. jésù. ẹ̀mí mọ́ kó tú ẹ sílẹ̀. àmì jésù. kó máa gba ìtúsílẹ̀ kó máa gba ìtúsílẹ̀ nítorí pé ìmọ́lẹ̀ wọlé gbogbo ẹ̀mí òkùnkùn ṣègbè gbogbo ẹ̀mí òkùnkùn tá a ti fi sínú àgbára rẹ tí o ti jẹ́ tá a ti fi rẹ̀ fún ẹ ó kúrò. ọ̀run tú sílẹ̀. gbogbo èké sàtáni máa kúrò ní ayé rẹ̀. ẹ jẹ́ ọ̀run tó jọba. Mami. Tọ́lá ni. Mami. Tọ́lá ni. Tọ́lá ni. ìwọ kọ́ ló wà ń bíbá babaláwo. èmi babaláwo. bẹ́ẹ̀ni. àwọn ah. wo yìí. wọ́wọ́wọ́ wọ́n kọ wèrè màmá má ṣàǹfààní tó ṣe fún mi. kọ́lá ní ìkíni àwọn wo rèé. are you mad? Uh-uh. are you insane? what nonsense kí ni gbogbo trash yìí tani baba who is this old hag tani ẹ bá sọ̀rọ̀. ṣé ẹ gbọ́. wọ́n jẹ́ kó dá mi mọ̀ gbé mi fún ọlọ́rọ̀ mi mo mọ̀ pé wọn gbádùn wọn sì gbádùn láéláé ọ gbádùn mi bí èmi gúdúgúdú abẹjẹ jákèjákan lọ̀rọ̀ gẹ̀dẹ̀ abẹnujà tí ọ ẹnu mi ọ̀dá ẹnu mi oró ni wọmi ọ gbádùn mi tán. báwo ìwọ sọ pé wọn lé wọn lé bebebebe olùgbàlà rẹ mọdẹ. ìyá rẹ sọ fún ọ pé oyún mi ń bẹnu rẹ. èmi lóyún God forbid èmi ní oyún máa lóyún oṣù mẹ́ta kó lórí kù. Ah, ayé mi ooo mọ́mí ayé mi èmi yóò ah, lẹ́sàn-án mo rí ọmọ jẹ mo rọ́kà mo gbé mi o eh? mo jẹ́ ṣáà ọ̀run ni mo fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. wọ́n á máa mú ìyàwó tẹ̀mí lọ lójú mi. ìyàwó rẹ kọ́ ìyàwó tàwa ìyàwó rẹ kọ́. sọ èdè létí ni. ìyàwó rẹ kọ́ bàbá eh? nítorí pé ọgbọ́n tó dá sí i òun ló ṣe sọ́ọ̀dì ìyàwó rẹ. bó o lè wọ́n ṣe ń dọ́gbọ́n tiẹ̀. ẹ ọgbọ́n ọlọ́run là wá ń dà. ọgbọ́n èṣù lèmi wá dá fún. bẹ́ẹ̀ni bàbá ọgbọ́n èṣù lè dá. wòmí jẹ́ kí n sọ kíní kan fún ọ. ilẹ̀ fẹ́ sọ. ayé ọ̀lẹ́ ni wọ́n gbà ó ẹnìkan igbó ọmọ ọ̀lẹ́ kò jẹ́ kó dá ọ lójú ọmọ fọ́ gbọ́dọ̀ sùn ta. bàbá bíbélì náà ti sọ wípé ẹ jẹ́ ká fún tí ń ṣe késàrì fún késàrì nígbà tó bá bí ọmọ inú ẹ̀ tán á fún tí ń ṣe késàrì fún késàrì. èmi ni késàrì bẹ́ẹ̀ ni bàbá èmi ni késàrì bàbá wòmí wọn bá wọ lọ́rọ̀ àwọn wèrè tó lọ ẹni mo bá lọ́rọ̀ ẹ fọmọ mi rántí. ó ní bí ọ̀gẹ̀dẹ̀ so mọ́ jìgbìnì létídò ó ti pé lágídò kó wá jẹun ojú olóhùn méjì tó jù lọ. pé kí ni mo kò bára ni mo yà á olúwa rẹ̀ ò kọ ohun tó dá ni. ojú la rí ọkàn ẹ̀ dájì pétérètè ojú ní í pè ọkàn àti báni lò lóṣooṣù ọ̀fìn dodo nínú ẹ̀dá ó jí ó jọrùn ègún rèé o ọ̀rọ̀ rèé o ojúkòrò ò lè pojúkòrò jẹ ṣoṣo méjì yóò fojú rìn jù atẹ́gùn bómi pàdé ta làgbà o ọwọ́ kan o ojú awo bẹ́ẹ̀ á jìyà béèyàn méjì bá fà á bẹ́ ẹni gbórí abẹ mú kó ṣe jẹ́jẹ́ kó má bà á gbẹ́ pọ́n relé o ẹ rọra o ẹ rọra o kẹ má bà gbẹ́ jẹ̀rẹ̀lẹ̀. ojú la rí ọkàn ẹ̀dá jìnnà rètérètè ojú ní í pè ní ọkàn àti báni lò ló ń ṣókòkò dodo nínú ẹ̀dá ó jìn ó jọ̀rùn lọ.